مثل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá wa bá tí ó tún jẹ́ ká jí sí di àlàyé ní òwúrọ̀ tòní adúpẹ́ yìí tọ́lọ́run bá ṣe àmọ́ ní orí kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dàkún ó mọ̀ jẹ́ kí orí ti gbẹ lọ́wọ́ ẹnì wa kó jábọ́ ó wá máa ṣe àlékún rẹ̀ fún ẹnì wa. títí àti dákẹ́ lánàá òun náà ni wípé wákàtí ìlífàjẹ́ ó fi àwọn nǹkan kan lóore ju àwọn rọ̀wátìbù tó ṣẹ́kù lọ nínú tí a gbọ́dọ̀ fi ṣeré gẹ́gẹ́ bí alẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam ń ṣe fi ọwọ́ kékeré mu òun náà ni wákàtí ìlífàjẹ́ لأن الرسول صلى الله عليه وسلم ما كان يدعوه aw yad'uha hadaran wa safara ànábì ń bẹ nílé ni ànábì ń bẹ lájò ni ànábì yéé má kí àwọn làkàtẹ́lì fájìrì làkàtẹ́lì fájìrì gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé olóore ànábì ẹ̀sìn fi ilẹ̀ ilé ìtọ́tún wa jọ làkàtẹ́lì fájìrì níbi jíjẹ súnà tá a kan pamọ́ òun من الوتر، àlùwítìr mo rò pé ibi tí a ti dákẹ́ lánàá ni pé tá a bá kí àkàtà ìfàjìrì tán a á fẹ̀gbẹ́ lílẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún nígbà díẹ̀ kó tó di pé a máa bọ̀ ní a dìde máa bọ̀ ní mọ́sídì àdínú àwọn onímọ̀ tán sọ pé súnà tó mutlaqa súnà ni o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a ti ráwọn tí wọ́n sọ pé rárá tó bá jẹ́ pé ó bá ń rẹ́ èèyàn nítorí pé èèyàn ti ń kírun èèyàn ti ń kírun òru bọ̀ bí èèyàn ṣe wá kíra kàtẹ́lì fájìlì tán èèyàn bá tún ní kí èèyàn sinmi díẹ̀ tó bá pé rírẹ̀ bá ń bẹ lọ́dún èèyàn wọ́n ní pé eléyìí ń irú ibi tí yóò ti wá ṣe súnà ẹ̀ nìyẹn méjì tó wà bẹ nìyẹn wallahu a'lam wọ́n ní wàlákin ìdàkánà yakhsha annahu ìdàtàjọ́ ala jambil ayman yanamu wa yatruku salat al-fajr tó o bá ń wò pé tó o bá ní kó o ṣe bẹ́ẹ̀ kó o fẹ̀gbẹ́ lílẹ̀ èèyàn bá ń bẹ̀rù pé èèyàn lè sùn lọ kódà tí èèyàn ní kí salatul fajiri nígbà náà kọ́ wọ́n ní pé ọ̀ràn yẹn ni kéèyàn ọmọ sì sùn náà yẹn gbà yẹn. wàhùn náà kásùn ní ó bẹ́ẹ̀rù wọ̀rọ̀ àti àfààní lẹ́yìn eléyìí àwọn àwọn súnánù kan bẹ àwọn àrùn nọfìlà kan bẹ tó yàtọ̀ sí méjìlá tá a kà ní akiduha alwitiri ẹni pé ń gbà tán karọ̀ wá sí ìgbìmọ̀ kàwé tìrì mọ́ wọ́n sì ka wàkàtà ìlúfàjìrì mọ́ àfàwọn sọ fún wa wípé tó bá já sí wípé àwọn nọ́fìlà míì tó ń bẹ kábàlọ́ pé àwọn nọ́fìlà míì ń bẹ nínú àwọn nọ́fìlà míì tó wà yìí òun láti wá rí àlùwítìr ó dẹ̀ jẹ́ sunnatu mu'akkada wa huwa khatamu salati layli òun náà ni ká parí ìrun tá a bá ń kí lóru ká parí ẹ̀ pẹ̀lú rákà ẹ̀yọ̀kan àwìsàlás àbí ká parí ẹ̀ pẹ̀lú rákà mẹ́ta àwì khams àbí kó jẹ́ márùn-ún àwìsàbàrì àbí kó jẹ́ méje aw tis'a àbí kó jẹ́ mẹ́sàn-án wa aktharuhu ihda ashara aktharuhu ihda ashara èyí tó wá pọ̀ jù pé àwa ń kí wítìrì mọ́kànlá ló pọ̀ jù àfàwọn ni wal wítìrì sunnatun mu'akkada sẹ́rí wítìrì tẹ̀ ń wù yẹn kan pamọ́ ni walakin laysa al wítìrì àtà kọ́lá bá dùn alẹ́ àìsàn. bàbá ní títà fi rí àwọn apá kan náà onímọ̀ ìtàn sọ pé ìnáwó wajibun ìnáwó wajibun kódà ọ̀ràn yẹn ni wítìrì nínú ìrun táwọn èèyàn lákàkún ẹ̀ òun náà ni wítìrì ẹyọ kan tá a máa ń kí nígbà tí a bá kírun òru tán ẹ pé ìrun òru àwọn onímọ̀ ní nínú òru mọ́gìrìbì àti sha apá kan ní mọ́gìrìbì ìṣá ìnìkan ní irun òru irun òru yẹn nígbà tá a bá ké tán a wà á kí ṣáfù lẹ́yìn rẹ̀ a wà á kí wítìrì lẹ́yìn yẹn Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní kájí jẹ́ pé òun láàkì kẹ́yìn lóru àwọn bàbá wa máa ń kí lálẹ́ níjọ́ tó ju ẹ̀ ò kárí ilà àwọn bàbá fi máa ń kí lálẹ́ torí pé ànábì yẹn nǹkan wa kọjá pé òun láàkì kẹ́yìn tá a fi lọ sùn gbogbo ẹni tó bá pé ọ̀làjú ẹ̀sìn bá dọ́dọ̀ rẹ̀ pé tàájúdù náà tó ń bẹ kèyàmù náà tó ń bẹ sọ náà ni pé tó dáa jù ni pé nígbà tá a bá wa tán nígbà ó lè jẹ mẹ́ta ó lè jẹ márùn ó lè jẹ méje ó lè jẹ mẹ́sàn àfààní wa akisaru wo ẹsẹdà àṣà àárí oní àwọn onímọ̀ tí wọ́n sọ pé wítìrí ọ̀ràn yẹn ni anabi muhammadu sallam anabi ni láàyò wá dọ̀bù lìwítìr ìlà mọ́ọ̀mìnà láàyò wá dọ̀bù àlìwítìr ìlà ẹ ní rẹ nìkan fẹ́ pé gbogbo gbà kì í mọ́sálà kì í sọ̀lá tù ẹ kì í mọ́sálà kì í wútìrì rẹ̀ ànábìnrin mọ́mìnì lè léyìn máa jẹ́ nínú àpẹẹrẹ tó fi lè mọ̀ pé ṣé mọ̀mìnì ni ẹ àbò kì í ṣe mọ̀mìnì o ní pé ṣó o máa kí wútìrì tó o bá kí ń kí wútìrì mọ̀ pé o kì í ṣe mọ̀mìnì torí pé sọ pé láàyò wá àzọ̀bọ̀ alẹ́ àlè wútìrì ìlà mọ̀mìnì ẹ nírẹ́ nìkan kó dún ní mọ́wítì rẹ̀ àlẹ́bí ní mú mi nínú yẹn ọlọ́mọṣà ka èmi àti yín kún mú mi. àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé wájìbù ni ọ̀ràn yẹn ni wàkọ́lẹ̀ alimami ahmed rahimahullahu ta'ala ìmọ̀mù amadu pé máa ń tààrọ̀ kalu wítìrọ̀ ẹni tí ó bá fi wítìrì lẹ̀ tí ò kí fàwùwà rajulun su èèyàn bú ni èèyàn dẹ̀rẹ̀ dẹ́ni èèyàn tí ò dáa ni láyàmbági àtúkùbáláwò ṣàhádà tí wọ́n bá ní ẹ lọ mẹ́lẹ́rìí wá tí wọ́n bá lọ́wọ́ mẹ́nìkan wá tí èkí wítì rí ẹ má gba ẹ̀rí rẹ̀ jẹ́ so ẹ wo bó ṣe ẹ wo bí wọ́n ṣe ń jẹ́ pé ẹ̀sìn ó yé wa pẹ̀lú wípé wíwí kíkí wítì rí nǹkan kan tó pàtàkì ni tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé àwọn sálàfù wọn a máa gba ẹ̀rí èèyàn lágbájá àgbẹ̀rí ẹ̀ àwọn ní kí ló dé kìí kí wítìrì àti wítìrì ó máa ń já àyàn bọ́ àìkí wítìrì a máa sọ̀yàn bí ẹni tí ò lásọ sí tọrọ rẹ̀ ò ní nítumọ̀ létí àwọn èèyàn fọlíwítìrì sunnatu mu'akkadatu ni sunna witiri tẹ̀ ń wòye sunna ta kápá mọ́ni wàlákin laysa liwitiri wal qunut ay addu'a bi qawlik wọ́n ní wítìrí kọ́ ni àdúrà kùnúùtù àdúrà kùnúùtù yàtọ̀ sí wítìrí wọ́n ní alkùnúùtù òun náà ní gbónú àdúrà tí alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa alahuma idina idini fi mani hadayt wa afini fi mani afayt wa tawallani fi man tawallayt fàlà mẹ́lìjà òmìnkà ìlà ìlàìkì. wàlúwítìrù àǹtẹ́kùtùmọ̀ sọ́lá àtàlẹ́ ìlíbi rọ́kà àti wọ́n ní wítìrì ni pípẹ́ pígbà tó wọ́n fẹ́ parí ìrun òru kó parí ẹ̀ pẹ̀lú rọ́kà ẹyọ pẹ̀lú rọ́kà ẹyọ kó parí ẹ̀ pẹ̀lú rọ́kà ẹyọ sawahun qult bóyá o ka kùnúùtù lórí ẹ o àbó o ka ewu. lórí ẹ o balil kùnúùtù laysa bi sunnatin da'ima kùnúùtù kìí ṣe súnà ojoojúmọ́ kùnúùtù kìí ṣe súnà gbogbogbà ọ̀rọ̀ táwọn afáà sọ tó fẹsẹ̀ rinlẹ̀ jù lórí ọ̀rọ̀ kùnúùtù ni pé ìgbà tí n mọ̀ sí anazila ìṣẹ̀lẹ̀ àjálù bá ń ṣẹlẹ̀ ìgbà yẹn làá máa ka alukunut gbẹdúgbẹdẹ bá lọ tọpasẹ̀ sunna ní Muhammad sallallahu alaihi wa sallam ẹ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó káyà tó bá yẹn ló jẹ tó dá ẹrù tó gbé ẹrù síyàn lẹ́mìí ó là nàbì sallallahu alaihi ti torí ẹ̀ ka alukunut àwọn afa alùsùn náà wọ́n ní alukunut tí nǹkan àjálù tó bá ṣẹlẹ̀ tó fẹ́ wá kára lé tó ń kára oko nígbà náà nǹkan ojúṣe àwọn ìmáàmù náà ni pé ká máa ké alukunutu níbi irun walukunutu kò síbi irun tí a kì í fi ń kí àwọn ké níbi irun àṣùbọ̀ àmọ́ ń ké níbi irun àzúrí wàlà àṣírí wàlì mọ́gírìb wàlì ìṣà gbogbo òrùn wákàtí márùn-ún ni lálẹ́ ké kùnúùtù níbẹ̀ tó bá di àsìkò táwọn afáàjúwe pé nọ́ọ̀zìlà bá ṣẹlẹ̀ nílùú ìṣẹ̀lẹ̀ àjálù tó kan ara alẹ́ tó kan ara oko wọn pámánẹ́ǹtì kò nóòtù síbi irun ṣubú nìkan kò sí irun tá a ti lè kí kìí sì ṣe nǹkan tí màmú ọmọ ké jẹ́jẹ́ òun tí màmú ọmọ ké ókè táwa táwa lẹ́yìn màmú ọmọ gbọ́ tá a sì mọ sàmí àkàdá. ورد في السنة ما سيقبوان السنة نبي محمد صلى الله عليه وسلم والوتي بركعة كاكي وتي يقبل ركعة مثل لو أنه صلى إشاء الأخير كاكي يكي شيطان وصلى راتبها أواكي أو راتبتها وصلى راتبتها أكركا مجي إليه تولى راتب راتب في إشاء أكتان ìyẹn ní rakatain wà áwùtàrọ̀ bí wáhídà ó wá mú ẹyọ kan wá fa innahu yajuz wala mani ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kódà tí nǹkan kan kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀. kódà wọn bẹ́ẹ̀ náà àwọn sọ́nà tá nàbí sọ̀rọ̀ àṣàlọ̀ sí tó bá ti ń pààyà pé òní lè jí lóru kí wítìrí rẹ ò tó sùn. ṣùgbọ́n ẹni tó bá pé ó ti mọ́ lára ó ti bá sábà ó dìde lóru a sọ pé èyí tó dáa jù ní súnà òun ni pé wítìrí yẹn òun ni kó kíkà yẹn kó tó sùn. wàlẹ̀ ìtààrù bíi sàlá láwo sí fàtàní ẹni tó bá fẹ́ kí wítìrí tiẹ̀ ní mẹ́ta ọ̀nà méjì ló lè gbà kí. àlùhùlà àkọ́kọ́ àyùsọ̀lì àròkà àtẹ́yìnì wàyùsọ̀lì lè ma yóò kí rákà méjì yóò sàlámà súnmọ́ yá àti ibi sáà níta yóò wá mú ẹyọ dodo yẹn yóò wá mú wa yóò wá kíráka ẹyọ kan lẹ́yìn rẹ̀ yóò wá sálámọ̀ á sọ pé kí wítìrì náà ni mẹ́ta ìta tó kí yẹn wítìrì nìyẹn ẹ́ rí i pé ní abala bí tá a ti sọ̀rọ̀ yìí wọ́n sọ pé ṣáfíù wọ́n pè ní wítìrì wọ́n ní ṣáfíù wítìrì ẹ́ rí i pé kẹ́límọ̀ ṣáfíù kò jáde nù tíra èmi gẹ́gẹ́ ni mo ẹ̀sẹ̀ mú gbóná yẹn wá nítorí pé gbóná ta bá sábà ni ìtàn pè ní ṣáfù ni pé nǹkan méjì torí pé rọ́tìbù ìṣá méjì ni àwọn àgbàlagbà máa ń pè ní ṣáfọ̀ ṣùgbọ́n ẹ̀yin fẹ́ wo tíra kankan kẹwàá gbé pé wọ́n sọ pé báàbù ṣáfò wítìrì rárá ẹ lè rí báàbù wítìrì nínú tíra ẹ lè rí báàbù kùnọ́ọ̀tì àmọ́ ṣáfù ẹ̀ ní rí inú lákọọ́lẹ̀ nínú àwọn tí àwọn àfáẹ̀sìn tí wọ́n tà láfàbọ̀ pẹ̀lú ẹ̀ tí ò sí lákọọ́lẹ̀ òun ni gbólóhùn ṣáfù so àràkà méjì tá a kí ká tó kí súnmọ́ ẹ̀ ṣáfù ni orí méjì ni àràkà méjì tá a kí ká tó kí dúró ṣáfù lòún lẹ́sìn rákà méjì tá a kí ńgbà tá a kí mọ́gìrìbì tán ṣáfù ló náà rákà méjì tá a kí ńgbà tá a kí ṣáì tán ṣáfù ló náà wọ́n wá lẹ̀ mọ́ rákà méjì ti ẹ̀yìn ìṣá púpọ̀ jù. ó wá gbajúmọ̀ níbi ti ìṣá téèyàn bá jẹ́ ẹni tó bá ń kí rákà wítìrì rẹ̀ tó bá ń kí ní rákà mẹ́ta sífà méjì ló lè gbà kí. ọ̀nà méjì ló lè gbà kí ọ̀nà alákọ̀ọ́kọ́ láti sọ yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ayọ̀sọ́ lè arọ́ka àtà ilé yóò kí ráka méjì wàyọ̀sọ́ lè mọ. so yóò sálámà tó bá kí ráka méjì tán yóò rẹ̀ sẹ̀ wá kí ẹyọ kan ẹ̀ so èyí tó kí yẹn gbogbo mẹ́rẹ̀ẹ́ta tó kí yẹn wútìrì náà ni ọ̀nà alákọ̀ọ́kọ́ téèyàn lè gbà kí wítìrì ni ọ̀nà míì téèyàn tún lè gbà kí wítìrì àyùsọ̀lì yàtà lásán kó kíráka mẹ́ta bí tàṣáhùdín wàhídín pẹ̀lú tàṣáhùdín ẹ̀yọ̀ kan pẹ̀lú tàṣáhùdín ẹ̀yọ̀ kan wọ́n yìí sálẹ̀ lórí sálámà àṣẹ́kìyàkùn wa ètàrò bẹ̀lẹ̀ kọ́mùsì tí èèyàn bá fẹ́ kí wọ́n tèrè pẹ̀lú rákà márùn-ún ayùsọ̀lẹ̀ alìkọ́mùsà jẹ̀mí án ó lè kí rákà márààrún bitashawu dédùwà hídè pẹ̀lú sálámù ẹ̀yọ̀kan wà ìtàrù bí sábùrì tí èèyàn bá fẹ́ kí wútìrì méje ní rákà méje ayùsọ̀lẹ̀ sábù àjẹmí à ó lè kí gbogbo méjèèje yẹn yóò kí directly bitashahudin wahidin pẹ̀lú atashahud ẹ̀yọ̀kan yóò sálámà wà ìtaàrò bìtẹ́sẹ̀ àárín téèyàn bá fẹ́ kí ní mẹ́sàn-án àyùsọ̀lẹ̀yà tẹ́sẹ̀ ẹ̀jẹ̀mí à ó lè kí mẹ́sàn-án lakin bitashahudaini yóò wá kí yóò ṣe méjì. وسلام واحد وني إذا صلى ثمانية طبعا كما جو جلس وتشاهد في تشاهد ثم قام لنجا يوافي وأتى بالتاسعة يوامو إليك سوا وتشاهد في تشاهد وسلم níbi mélòó nù níbi mẹ́sàn-án fasọ́rọ̀ ti khamsa wà sábẹ̀rún sífàtú ọmọ wáhìdà márùn àti méje ọ̀nà kan náà lè lè gbà kí àwọn directly márààrún sálámọ̀ kan méjèèje sálámọ̀ kan ṣùgbọ́n tó bá jẹ́ mẹ́sàn-án bàbá ní pé tó bá kí mẹ́jọ wàá jókòó wàá ṣe tashahud àbọ̀ òní sálámà ó wà mẹ́lẹ̀ kẹsàn-án wa ó wà sálámà mọ̀ kí bàbá wọn fún wa ní gbogbo ẹ̀rí o jazakallahu khaira wà tẹ̀sán tàǹfàrùdù bìsí fati a mẹ́sàn-án nìkan ló gba pé ó kì í ta ṣáwùdù méjì wà sálàf tó bá kí mẹ́ta ni òun ní sífà méjì bẹ́ẹ̀ wàá kọ́ kí méjì wà sálámà wàá kẹ́yọ̀kọ̀ wà sálámà tàbí kó kí mẹ́tẹ̀ẹ̀ta àlàtóòlì directly naam wà á mọ ìhìdá aṣàrọ ṣùgbọ́n tó bá ké mọ́kànlá lè yẹn bá fẹ́ kí fàyùsọ́lì rọ̀kàtẹ́yìn rọ̀kàtẹ́yìn ni ọmọ kí ní rákà méjì rákà méjì rákà méjì rákà méjì tó mọ sálámà tó mọ sálámà gẹ́gẹ́ bá ti mọ́ kí sọláàtù lè wótìrì àbí sọláàtù tàràwì naam ó ní wàyẹ̀ tùmù bí wàhídà ó wà parí ẹ̀ pẹ̀lú ẹyọ kan torí ló tẹ́ kí inú tó yẹ kí ọ̀kọ̀ọ̀kan àlè àìmọ̀ àwọn àìmọ̀ọ̀mù ní mọ́sálásí ìtọ́ ẹ̀kọ́ ń kálukú gbọ́yé ara ìlélẹ́ yìí. tó yá pé márùn-ún ni alatul wútìrì márùn-ún ẹ̀ẹ́kì márùn-ún papọ̀ ni. tó yá pé méje ni ẹ̀ẹ́kì papọ̀ ni. tó bá jẹ́ mẹ́sàn-án kọ́ ẹ̀ẹ́kì mẹ́jọ ẹ̀ẹ́sì tàṣáwùd àmẹ́ẹ̀ ní sálámọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú ẹyọ kan wá ẹ wà sálámà tó bá jẹ́ kí mọ́kànlá ni nàám méjì méjì sálámà rákà méjì sálámà kan rákà méjì sálámà kan rákà méjì sálámà kan rákà méjì sálámà kan rákà méjì sálámà kan ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́wàá ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú ẹyọ kan wá. wà wákùtù lè wétìrí bàbá ní àsìkò tá a kí wétìrí ó lásìkò mí sọ̀lá tilẹ̀ ìṣáá ìlà toló hílẹ̀ fájìrì lẹ́yìn ìgbà tá a bá ti kí ṣàìtàn tí ó fi di ìgbà tá a bá kí ìgbà tí àlùfájàrí bá la ata àlàójámà àlìsàn jẹmọ àtẹkìdímì fi sáfárì àwòfìlẹ hábìrì kódà tá a bá ṣe jámù ẹgbọ àwọn tó ní òsì jámù kódà tá bá ṣe jámù láàrin mọgìdì àti ṣáà kété tẹ̀ pé tábà ṣe jámù láàrin mọ́gìrìbì àti ṣáà tẹ̀ pé àsìkò mọ́gìrìbì láàkì méjèèjì làám tá a bá ti lè kí ìṣá ìtàn yẹn àti lè kí wítìrì nígbà yẹn ìtọ́ ṣáà láti ṣàlàyé nìyẹn tábà ti lè kí ìṣá ìtàn kódà tó yẹ pé nígbà tá a bá ṣe láàrin magrib àti ishaq dàm a ti lè kí wítìrí nígbà yẹn torí pé ìgbà tá a ti lè kí ṣáà yẹn bọ́ sí after ìṣá yẹn náà nìyẹn so jamu ni bàbá sọ yẹn o wọ́n ní fi sáfárí àwọn hajiri àti àwọn nǹkan tó ó ní tí máa ń bí kákí wítì kákí jamu a lè kí jámù lè ṣẹlẹ̀ ní sáfà nígbà tá a wà nílé àjò jámù náà dẹ́ lè ṣẹlẹ̀ nígbà tá a bá wà nílé torí bàbá sọ pé hatta law jama al insan jamu at-takdim fi safarin aw fi fi fa inna al-witra yadkhulu waqtu yaqduru waqtahu walau qabla adhan al wọ́n ní wítìrì ti wọlé náà nìyẹn kò bá jẹ́ ṣáájú àsìkò tá a máa ń pe irun ìṣá lè á nílẹ̀ ìbọ̀rọ̀ tàbí sọ̀lá ti ìṣá ìta wò ní pípa àti kíṣá ẹ̀ táwa ti lè kíṣá ẹ̀ àsìkò wítìrì ti wọlé báyìí. wàlẹ̀ àdá kúlìnà fi tààrí àlùwítìrì wọ́n nítorí ẹ̀ nígbà tí wọ́n ń define irun àlùwítìrì wọ́n ní ìyá raka àtún òun náà ní raka kan yókùtà mùbí àsọ̀lá tí lẹ́yìn àfi máa parí ìrun òru ni. àwùsàlá tàbí kó má jẹ́ yọkan kó jẹ́ mẹ́ta àwùkọ́mùsí tàbí kó má jẹ́ mẹ́ta kó jẹ́ márùn-ún àlà àṣàbìmọ̀ sábàkà bá a ṣe tó kalẹ̀ yẹn ó lè jẹ́ yọkan ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje ó lè jẹ́ mẹ́sàn-án wa akisaru wó ìhìdà àṣàrọ èyí tó pọ̀ jù mẹ́rin kó jẹ́ mélòó mọ́kànlá nínú ẹ̀kọ́ tó pàtàkì níbi wítìrì o ní pé ẹni pé kọ́nà ọba aláṣọ àti alákọ́bá ní sọ sani kọ́ba ní sọ wọn lẹ́sàn-án lóore wọ́n sì wá láǹfààní ìmọ̀ sheikh sọlù simin wọ́n ní tó bá pé ẹyọ kan ló bá fẹ́ kí àlàtú ẹyọ kan yẹn sọ tó bá jẹ́ pé mẹ́ta ló bá fẹ́ kí ọ̀nà méjì ló lè gbà kí mẹ́ta yẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ ó kì í rákà méjì ó wà ẹsẹ̀ wá ọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kó kí mẹ́tẹ̀ẹ̀ta àlàtúùl pẹ̀lú sálámà ẹ̀yọ kan tó bá jẹ́ kí márùn ló bá fẹ́ kí àbí méje ọ̀nà kan péré ló gbà kí òókì márààrún láì ní ṣe tàṣáùdù àfi ní rákà ẹlẹ́ẹ̀karùn-ún wàá jókòó wàá ṣe wàá sálámà tó bá yẹ pé méje òókì méjèèjì directly láì ní jókòó rárá àfi ní rákà ẹlẹ́keje wàá ṣe tàṣáùd wàá sálámà tó bá wá jẹ́ mẹ́sàn-án ni sheikh sọ́ọ́lì tèmi wọ́n ní bá a ṣe kí mẹ́sàn-án ó kì í ní mẹ́jọ directly tó lè jókòó níbi mẹ́jẹ̀ẹ̀jọ tó bá di rákà ẹlẹ́kẹjọ wàá jókòó wàá ṣe tàṣáùd àmọ́ ò ní sálámà mẹ́ẹ̀ wàá ẹsẹ̀ wàá mú ẹyọ kan wá wàá ṣe tàṣáùd wàá ẹsẹ̀ wàá sálámà lọ́yìn mọ́ bá òun ṣe ìkàlẹ̀ tó bá jẹ́ mọ́kànlá ńkọ́ ó mọ̀ kí ni méjì méjì méjì sálámà méjì sálámà tí ó fi pé mẹ́wàá owó ẹ̀sẹ̀ wàá mú ẹyọ kan wá tí ó lè. Sheikh rahimahullahu ta'ala wọ́n ní fàyín kánẹ̀ lè ìsánú yẹ́sàlú alùtẹ̀rọ̀ kọ́bùlà ànám tọ́mọ̀ yẹn wá bèrè kò sí mo lè kíwì rí mi kí n tó sùn. bàbá ni àwọ̀ àwọ̀ tí tó fi áhìrìlẹ̀ àbí kí n kí lọ́wọ́ parí òru kúrìnà wọn ni a sọ fún pé inna rasulullah sallallahu alayhi wa sallam bayyana al-hukma ìdájọ́ tó ń béèrè yìí pé ṣé kó kí tó sùn ni àbí kó kí ní parí ìrun rẹ lóru wọn ni ànábì ṣàlàyé ẹ̀ sallallahu alayhi wa sallam fakọ́ọ̀lá ànábì ní man khafa ìwọ tó bá ti ń pé bóyá ò ní jí lóru ayé aláyàkúmọ mi ní àkìrí láìlì fàlẹyọtìrì àwọlà tó o bá ti ń páyà pé ó ṣeé ṣe kó o má jí ní parí òru ya kíwútìrì rẹ kó o tó sùn. wàmọ̀ ntọ́mi a ayẹyàkúmọ àkìrọ̀hù fàlẹyọtìrì àkìrọ̀ láìlì ṣùgbọ́n tó yẹ pé ó ṣù ọ̀fun wípé òun ó dìde kírun lóru wọn ní èyí tó dáa jù sílẹ̀ yìí ni kó ṣe kíni kó kíwútìrì rẹ lọ́wọ́ parí òru fa inna salata akhiril layli bashihudatun wí pé ìrun tí èèyàn bá kí lọ́wọ́ parí òru bashihudatun àwọn màláíkà ó witness ẹ̀ afdol eléyìí ló dẹ̀ lọ́lá jù so ọ̀rọ̀ wítìrí ọ̀rọ̀ tí nínú agbẹ́rẹ́ táwọn èèyàn lápá kún ẹ̀ níbi ìrun òun náà ni àlùwítì lakin lẹ́wọ̀n anna ò tọ́bi àyà kò mọ̀ ẹ̀ ń tẹ́ pé ó ṣù ọ̀fọ̀pọ̀ wà á dìde pé ó ti bá sábà wà á kàrọ̀ lè wítìrì yìí là á lẹ́yìn ó wá sọ̀spẹ́ndì wítìrì rẹ̀ di ìparí òru walakinnahu ma qama famadà yasna but unfortunately kò jí which is quite unusual kò ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmúwá ṣẹlẹ̀ báyìí wọ́n ní kí ni yóò ṣe náà kúl yẹ́kùnrin yóò ṣe kọ̀dọ́wù rẹ̀ yóò san padà lákìn láyàkìdí wìtọ̀rọ̀ láyàkìdí wìtọ̀rọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ san kò ní jẹ́ pé yọkàn ni ó kì í mọ́ bali yàkìdí ìṣàfààn yàkìdí yóò sọ di ṣàfù fàyídà káàlẹ̀ mi ni àádá ti àn yóò ti rọ̀bì sàlá tó bá jẹ́ pé tó ti bá sábà ni pé tó bá fẹ́ kí wítìrì mẹ́ta ni máa kí sọ́lá àrùbà sọ́lá mélòó ni ó wà kírun yóò kí mẹ́rin àwọn yóò tẹ̀rù bí khamsi tọ́ba yẹ kí mẹ́rùn-ún márùn-ún ní bá máa ń kí tẹ́tẹ̀lẹ̀ sọ́là síta yóò kí ní mẹ́fà àwọn yóò tẹ̀rù bí sábẹ̀rẹ̀ sọ́là sàmọ̀nìyà tọ́ba yẹ kí méje ní bá máa ń kí yóò wá sọ di mélòó yóò sọ di mẹ́jọ àwọn yóò tẹ̀rù bí tẹ̀sẹ̀ sọ́là àṣàrọ̀ tọ́ba mẹ́sàn-án ní máa ń kí mélòó yóò kí mẹ́wàá àwọn yóò tẹ̀rù bí ẹ̀hìndà àṣàrọ̀ sẹ́kì mọ́kànlá ní bá máa kí bẹ́lẹ̀ ní òkè ìsìnàtà àṣàrọ̀ lè anáwó sábàtà ó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àní muhammad sallallahu alayhi wa sallam anáwó kọ́la wà kánà ìdàgbò lába ònáwó wọ́n ní ànábì muhammad salam tó òun bá gbé ànábì lọ so pé kò tí ò lè ṣẹlẹ̀ sí tá ànábì bá sùn débi wípé kò wá kí wítìrì ó ní àwòwájà àbí ìrora kan rẹ̀ pé yẹn máa ń wí kì í sáró lẹ́yìn bóyá ara ríro ni àbí rírẹ̀ ni alkiyamilẹ̀ tánà bí ò bá wà láǹfààní àti kírun òru sọ́là mílẹ̀ nàhárí ìsìnàtàyí aṣàrọ̀ ọ̀kà torípé mọ́kànlá lọ́nà bí mọ́kí tí ò bá fi wá kí lóru yẹn tó bá fẹ́ kí lọ́sàn-án ìyẹn lásìkò dùn á ànábì wà kí mélòó yóò àti méjìlá. صلى الله عليه وسلم ومن السنة أيضا صلاة الضحى ننو السنة يكون فوقسي تنفع لي باتيو ونالين الضحى وهي ركعتان لك مجيني أو أربع تابيكو كلمين أو ست تابيكو كلمة فا أو ثمانية تابيكو كلمة جو أو عشرة تابيكو كلمة موا أو اثنتا عشرة أو ما شئت لكن أقل أقل ọkà àtàrí ó kéré jù níraka méjì àdúrà àwọn onímọ̀ tán sọ pé ó pọ̀ jù mẹ́jọ ṣùgbọ́n alahasa mi mọ̀kọ́ la sheikh sọ́ni sèmi lọ́dọ̀ tí wọn kò sí iye tó pọ̀ jù wallahu alam wà wákùtù á àsìkò wo láti wákùtù ìrọ̀tìfà ìṣàmùsí qadra ramah ní kété tó òun bá ti yọ fẹ́ pé yíyọ rẹ̀ ó fẹ́ tó bí apò ìdá ìlà kùbẹ́ẹ̀lì zawal ẹ rí i pé bàbá ò fi àlàfo kan lẹ̀ lẹ́sàn-án pé lásán pé sọ̀látù àlùwétírí àbí sọ̀látù duha wúwa aidan sọ̀látù mọ́dá. rọ́tìrì shock ẹnu wípé àwọn àfa àtọ̀tọ̀ pé tí èèyàn bá tètè kí ìṣòro ọkùnrin ní èèyàn bá kí níbi orúsìn báyìí wọ́n tó ìṣòro duha náà ló ṣùgbọ́n yóò jẹ́ ìṣòro kan tó bá tún wá fàsìkò lẹ̀ díẹ̀ tó bá tún wá tó bá wá kí àpèlé dùn á ìyẹn wá láǹfààní àfikún méjèèjì ó kí ìṣọ́rọ̀k ó tún kí ní dùn á ṣùgbọ́n à ń bẹnu àwọn onímọ̀ ìtàn pé nọ́ọ̀sù ṣàì ìwà náà ni àmọ́ téèyàn bá tètè kí wọ́n pè ní kíni ìṣọ́rọ̀k tó bá lọ́ra kí yóò mọ̀ pè ní kíni dùn nínú òun tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ lákàkún ẹ̀ irun fi ń dáa sí mi alimami ṣáfi aleyhi rahmatullah wọ́n ní pé tọ́lábùnà tẹ́ka dùnú nígbà tá à ń wábò láti fi ẹ̀ṣẹ̀ lẹ̀ nígbà tá à ń wábò láti kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ iṣẹ́ eré wo la lè máa ṣe tí ò ní jẹ́ kẹsẹ̀ wá lómi tí ò ní fẹ́ kí ẹ̀ṣẹ̀ mọ́ wa lára wọ́n ní kíni fawajadnahu fi salati duha ìgbà tá a dún ní mọ́ salati duha òun lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ yà wá ya ẹ̀ṣẹ̀ àbàjẹ́ ẹ̀ṣẹ̀ púpọ̀ jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ada kọlu mọ́lì kọlu imam shafi rahimahullah ta'ala wọ́n ní kúlù hada wákìtò lè sọ́lá ti dùhà wọ́n ní àsìkò dùhà náà ni wàmí fawáhídìhà mà dàkàrọ̀ wọn nàbí yusuf sálàm fi kọ́ọ̀lì yìí wọ́n ní nínú àǹfààní tó wà níbi kéèyàn máa kírun dùhà òun náà ni ọ̀rọ̀ tí ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé yusbihu ala kulli sulama min ahadikum sadaqa ànábì ní ọ̀kọ̀ọ̀kan yóò mọ́júmọ́ yóò mọ́júmọ́ lóríkèéríkèé ara rẹ̀ sí ní àdàbẹ̀ ni pé òun ka ó ti ń ṣe sadaqa as-sulama hiya al-idam wal-mafasil àwọn oríkèéríkèé ara jointi jointi jointi oníkùnlùmífọ̀l àlééka àlééyí kulli yawmi tatlu alayhi shamsu sadaqa téèyàn bá ń kí sọlá tutù ha gbogbo ọjọ́ tóun bá ti ń yọ ti ń yọ lérí oríkèéríkèé ara rẹ̀ báyìí wọ́n ní pé ẹ̀san sọ́dákọ̀ lèyìn ó máa gbà kọ́ọ̀lù wàsùlámà sàlátùmí á wàsìtù gbogbo jọ́ìsì tí ń bẹ lára pátápátá wọ́n ní three hundred and thirty six ni three hundred and sixty three three hundred and sixty three onífàálẹ́ ìka kullu yawmi sàlátù ní àwọn àtẹ̀tù náà sọ̀dàkọ̀ tí èèyàn bá ń kí sàlátù duha èèyàn mọ̀ gbalada sọ̀dàkọ̀ three hundred and sixty three lójúmọ́ kọ́lá nàbí yusuf salam wà yóò jìsì omi ń dáàlì kàrọ̀kà àtàní yẹ̀rùkà ìhùmọ́ mi nà duha ọ̀wọ́ tó fi mọ́ gbalada yẹn ni pé rákà méjì tó bá kí lásìkò duha ó mọ̀ gbalada three hundred and sixty three ní sọ́dọ̀kọ̀ ẹ̀wù tá a gbé jùsùlẹ̀ ẹ̀wù tá a máa ń pàdánù sọ láti dùn arákà méjì lásìkò dùn ẹ̀wù tó máa fẹ́ tiwa níláda kàkà bẹ́ẹ̀ nkálukú jókòó yóò mọ̀ wá fasẹ́ onílóhùn fa kele kan kele kan one thousand ẹgbọ́n kí lànà bí sọ pé tó bá fa kele kan one thousand kí lànà bí pè ní ládàá rẹ̀ ṣùgbọ́n a rí tánàbí sọ pé tó bá yẹn náfìlà araka méjì lásìkò òjò wa ẹ̀sán sọ́dákọ̀ tí wọ́n kọ́ ọ́ lẹ̀ fún ọ ó máa jẹ́ three hundred and sixty three. Adé fáyidà tó náà àbí ìmọ̀ bàbá ní àǹfààní tó ga olówàmbélé yìí. Mìnà àná à ń zọrọ̀ hal àtàyètà bí sàlásì ní àtàwàfìtì iná sọ́dákọ̀ òṣèlú rọ̀kàtẹ́yìn. Tó bá já sí pé ẹ̀sán three hundred and sixty three lọ́lọ́wọ́ bó bá fún ọ nítorí pé ó rí kíráka méjì fatugina ansalasi mi'a wasitina sọdàkọ ráka méjì ti gbọ́dọ̀ wà rọ ó gbọ́dọ̀ wà ó ṣe gbọ́dọ̀ rọrọ pẹ̀lú nǹkankan kúrò níbi ráka méjì jẹ́ pé ẹ̀sán sọdàkọ three hundred and sixty three hadha kalamu rasulillahi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ jísọlá muhammad salam olele baba ni lakin habi sọdàkọ laysa sọdàkọ tó mọ́ẹ̀lì faqat kìí ṣe sàlá àtẹ̀yẹ tó fowó ṣe nìkan bal kulli amalin yuqarribu ila Allahi fa huwa sadaqa gbogbo téèyàn fi máa ń wà súnmọ́ ọlọ́run bá pátápátá ló máa ń pè ní sadaqa so bí ipò fowó ṣe yóò wà ń bẹ̀ bí ipò kírun náà yóò wà ń bẹ̀ bí ipò gbàwẹ̀ náà yóò wà ń bẹ̀ sadaqa wọnú umura bẹ́ẹ̀ ni àti àwọn iṣẹ́ wọn ni kullu takbiratin sadaqa gbogbo aláwa akbar sọdakọ ni wa kullu tahlilati sọdakọ gbogbo la ilaha illallah sọdakọ ni wa kullu tahmid gbogbo alhamdulillah nǹkan sọdakọ ni wa amru bil ma'rufi sọdakọ gbogbo dáadáa tó bá pa àwọn èèyàn láṣẹ sọdakọ ni wàláyọ̀ anilmúnkàrù sọ́dàkọ̀ ìwà àbàjẹ́ tó bá kọ̀ sọ́dàkọ̀ ni wàyí mọ́tò tó lè àdá àǹtọ̀rí sọ́dàkọ̀ bó o bá mú sùtá tó lè sàwọn èèyàn ní sùtá tó o bá mú kúrò lójú ọ̀nà sọ́dàkọ̀ ni wàyí àánà tó rọ́jò lè sọ́dàkọ̀ kó o ràn yàn lọ́wọ́ lórí iṣẹ́ eré kan àbí nǹkan kan tí ó mú káyé rẹ̀ ó dáa àbí nǹkan tí ó mú kẹ́sìn rẹ̀ ó dáa sọ́dàkọ̀ ni wa kullu shay'in ń tà máa ń ṣe nínú ìṣe àti ọ̀rọ̀ ẹnu pátápátá sọ́dàkọ̀ ni gbogbo rẹ̀ tọ́lọ́wọ́ bá fún yàn lẹ́sàn pé èèyàn yan rákà méjì fún duha èyí ó wàá gba ẹ̀san three hundred and sixty three níbàámu sí iye mofasil joint tó ń bẹ lára ikhwatu al-iman ǹjẹ́ ló tọ́kẹ́ nìkan kan ló wa ká fi àwọn nǹkan wọ̀nyí ká fi ráre sọlátù duha ìyẹn mélòó nínú wa olóńkè sọlátù duha ládùúre tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí yẹ pé nígbà tó bá fi gba ẹ̀san three hundred and sixty three gbogbo ojú pọ̀nà pátápátá tí ṣe olóore yà sí ilẹ̀ yóò fi lépin níbẹ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó jẹ́ kí iṣẹ́ rí rọ̀ wá lọ́rùn kó má jẹ́ kó ní wá lára iṣẹ́ bí ọlọ́run má ọ̀rọ̀ àlọ́run bí ó ní àlà má sẹ́ bí ọ̀rọ̀ àlọ́run ọlọ́run àwa ń bẹ Allah subhanahu wa ta'ala gbogbo ń tà ń gbọ́ yìí ọlọ́run bí ó ṣe aláǹfààní nínú oṣù Ramadan

tí rọmọdán ló fi wọlé yìí ọlọ́run mọ̀jà pàdánù ẹ̀mí wa ìpàdé àwọn àti rọmọdán ọlọ́run kò ṣe lọ́rùn fún wa jẹ́ kárí dáadáa tó pọ̀ ṣe inú oṣù náà ọlọ́run jọ ọ́ mọ̀sẹ̀ lóko yìí tó kù tá a sì láyé yá sílé ọ̀pọ̀lọpọ̀ ṣe wàlá hawla wàlá quwwata illa billah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa alaykum wa rahmatullahi wa barakatuhu. هل أنتم نعم ọ̀ ìṣàlà gbogbo bí prógámù ṣe máa lọ nínú oṣù Ramadan, bí nílá ìtàhálà àwọn elétò wọn máa tó jẹ́ ká mọ̀ pẹ̀lú tí rọ̀mọ̀dán bá ti bẹ̀rẹ̀ àní láǹfààní fájírútọ̀ kì í lè tà ń ṣe yìí mọ́ so gbogbo bí yóò bá ṣe máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ tó máa tẹ̀síwájú torí pé ànábì wa muhammed sallam kìí fìgbà kankan dákẹ́ níbi dídá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ filẹ̀ hábìrì wà fi sáfàrì nílé àti lájò ramadan ló ń bẹ kò sí ramadan so ilé náà òun náà ní dáídánù ti àwa náà kọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó dákò kó jọ kó fi wá ṣe kùn gẹ́ wallahu a'la wa a'lam mo rò pé àwọn ìbéèrè kan wà mẹ́ẹ̀ náà. bóyá nígbà téèyàn bá bísí ṣe ṣubúlù wà sẹ́ẹ̀ lè délé àfikáàfù alákọ̀ọ́kọ́ náà tó bá yọ tó bá rọrùn láti mọ wí kódà lórí rẹ̀ kò sẹ́ẹ̀rì kankan tó sọ pé táwọn fẹ́ sàkáàrì orí ìjókòó ní kátiwé kò sẹ́ẹ̀rì tó sọ pé dóńlèwò orí ìjókòó làbí gbọ́dọ̀ ṣe àfikáàrù wa a lè mọ ṣe lọ lórí rẹ̀ tó bá jẹ́ pé bá a ṣe kúrò níbi ìrun wa ní ṣubú òun la bọ́ sínú ṣíbùlù yẹn tí ò sí àǹfààní ká tó máa ṣe bá a ṣe ń ṣe nǹkan tá à ń ṣe yẹn lápẹ̀rẹ́ lè ṣẹyìn tó jẹ́ tíṣà so bóyá kíláàsì tiwọn níbi tó ti ṣiṣẹ́ bóyá bọ́dé school ni aago méje wọ́n ti wọṣẹ́ so o lè mọ́ láǹfààní so tó bá jẹ́ pé àárín bóyá àsìkò dua àbí àsìkò zor òun láǹfààní ẹ̀ bá ti yàn fún nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ kéèyàn mọ́ mọ́ mọ́ ti lé e nígbà tí àǹfààní kò ṣe tó bá wà wà láwàá àlà نعم نعم ẹni tí ò ní mọ́ kìkì yá mùláì tó lè wá gọ́bà àlùkùnú ṣẹ́rí súnà ni pé ìtànàbí bá sábà ṣe káwa náà mọ̀mọ́ sábà ṣe súnà ní pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan làánàbí bá máa ń ṣe súnà náà ní pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan tá a bá ti sọ di gbogbo ìgbà ó ti kúrò ní súnà báyẹn wallahu alam. ẹṣẹ rí ọ̀rọ̀ tó gbé wá pé ànábì kí wútìrì ta ti ń wá apá kan nínú àwọn àfa wọn sọ wípé wọn ti há di ọ̀rọ̀ tìbù ìṣá ìmọ̀ nàám lápẹ ànábì wọn kí mọ́kànlá tẹmọ ó wá kọ́kọ́ kí rọ́tìbù ìṣáì ó wá kí méjì méjì lọ́nà márùn-ún ó jẹ́ mélòó náà yóò jẹ́ twelve so tó bá kí ẹyọ kan sí yẹn àpapọ̀ rẹ̀ yóò jẹ́ mélòó yóò jẹ́ thirteen ibi ìrọ̀ thirteen ti wọlé nìyẹn ìtìláàfù wà ń bẹ̀ àwọn kan sọ pé rọ́tìbù ìṣáì òun ló jẹ́ pọ̀ mọ́ tó fi jẹ́ thirteen so wallahu ala wa ala. olólùfẹ́ èèyàn i love you ìyàwó téèyàn ti fẹ́ nínú àwẹ̀ pẹ́pẹ́ ìyàwó èèyàn ẹ lè ṣe ju i love you gan lọ yes now because kò fọ́ gbé ìyàwó rẹ lẹ́kẹ̀ẹ́ nínú ọ̀sán àwẹ̀ nínú kò sí yún àti i love you ló pọ̀ jù kó fọ́ gbé lẹ́ẹ̀kẹ́ ló pọ̀ jù kó o dìmọ́ ìyàwó kó gbé ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ lọ́sàn-án ó pọ̀ ju kó sọ pé i love you lọ gbogbo àwọn eléyìí ń sara ọ̀rọ̀ sísọ nínú àárín ọ̀rọ̀ ìfẹ́ síyàwó ẹni tó lólùfẹ́ ẹni níyàwó èèyàn téèyàn ti fẹ́ ni mo sọ wò á sọ ẹ̀ńtẹ́jọ jálágbèrè o sórí gbogbo dáadáa ní ọ̀rọ̀ ọ̀fẹ́ tó bá sọ sí alágbèrè rẹ nínú àwẹ̀ sórí ìpìlẹ̀ ni yóò mọ̀ ìpìlẹ̀ ni yóò mọ̀ sẹ́rí sí kí ni ìpìlẹ̀ àgbèrè tẹ́ wulẹ̀ jọ́ sí gẹ́gẹ́gẹ́ kí ni ìdájọ́ rẹ̀ yeah ẹ̀ṣẹ̀ ni so i love you tó bá sọ sálágbèrè rẹ náà ẹ̀ṣẹ̀ ni yes i love you tó sọ sí alágbèrè rẹ nínú àwẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹgẹ́ bó ti yẹ pé kó o sọ pé i love you síyàwó rẹ ẹ òun náà mọ padà síbi ìpìlẹ̀ àbí kí ni ìpìlẹ̀ kéèyàn fi ìfẹ́ hàn síyàwó ẹni náà ìbáàdà ọ̀rọ̀ tó bá sọ tí ó bá dùn ìyàwó rẹ ló ìbáàdà ni definitely sísọ bẹ́ẹ̀ ìbáàdà ni sàwáhùn fi Ramadan àwọn kò fi sí Ramadan ó gbẹ̀san so ó ń tẹ̀lé ìpìlẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ yìí náà láàrin wa àtàlágbèrè ẹ̀ náà yóò máa tẹ̀lé ìpìlẹ̀ ni so saying I love you to one's wife kìí ṣe ẹ̀ṣẹ̀ ìbáàdà ni ó tún lẹ́san ni nínú Ramadan so ẹnu wípé tó bá gbéyàwó rẹ lẹ́sẹ̀ tó bá kódà ànábìsọ̀ yani yóò kọ́ bẹ́ẹ̀ ànábì máa ń kíìsì ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ ni ẹnu kó tó bá ń fì pé tó o ṣe bẹ́ẹ̀ o lè já síbòmíì tẹ́rù bá ti ń bà ọ́ naam ètòrò naam òtòrò gbà fìyẹ́ lè bà ọ́ sùn náà àlàwà. so tó o bá ti ṣe ákídù o lè ṣe lọ́ọ̀fù o lè àìṣe lọ́ọ̀fù sùn ẹ ẹ sori pé lọ́ọ̀fù tó ló ní ẹ ní ìṣe ẹ ti ṣe ákídù náà she is not wife yet ẹ so ìjọ ìjọ aláàkọ́ tó ti sọ tó ti jẹ́ oníhò continuity sísọ rẹ̀ ó dúró lórí kí wọ́n sọ pé a ti yọ̀ǹda rẹ̀ fún un. ìbò ti sọ fún jòní òun náà sì ti gbọ́ ó sì ti mọ̀ ẹ̀hẹ̀ o wá lọ jẹ́ kí wọ́n yọ̀ǹda rẹ̀ sòtọ́ bá ti wá lọ bá wọn tó bá ti wá yọ̀ǹda rẹ̀ fún ọ báwọn ó wà mọ́ tó sọ ọmọ wa sọ ọmọ wa sọ ọmọ wa sọ ọmọ wa sọ ṣùgbọ́n tí wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún ọ sísọ rẹ̀ ó lè ó lè já ọ síbòmíì. Naam. Sọ abiyọ́lọ́ba Allah subhanahu wa ta'ala. Wa alaikum Naam. obìnrin tó yẹ fẹ́ fẹ́ èèyàn bá bá pàdé nínú àwẹ̀ tá a lè bá a sọ̀rọ̀ fẹ́ nínú àwẹ̀ kò sẹ́ẹ̀rí tó sọ fún wa wípé tá a bá ń gbàwẹ̀ lọ a lè bá obìnrin tá a fẹ́ fẹ́ sọ̀rọ̀ tó wù wá ọ̀rọ̀ la fẹ́ sọ ọ̀rọ̀ yìí sì bá àwẹ̀ jẹ́ tó bá ti jọ́rọ̀ tó dáa torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ jẹ́ pé ìdájọ́ ẹ̀ lè yàtọ̀ ṣùgbọ́n tá nìyẹn lápẹ̀rẹ́ nìṣẹ́ kó o máa wo obìnrin olóbìnrin ẹ̀ṣẹ̀ ni àbí ṣùgbọ́n tó kó òun wò nítorí pé ó fẹ́ fẹ́ lọ́ba wa ń wò pé àbí òkọlà ló wá ń wò àníyàn tó fi ń wò yẹn kò ní jẹ́ kó jẹ́ ẹ̀ṣẹ̀. dàm sọ́dọ́gìrì obìnrin lè nísìn ó fẹ́ fẹ́ níyàwó ni halal ni halal ló fẹ́ ṣe ó wá lọ bá a sọ̀rọ̀ nínú ààwẹ̀ kò sẹ́ẹ̀rì kankan tó yẹ pé a lè bá obìnrin sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ nínú àwẹ̀ kò sí nǹkan tó takò tá a bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ òun la rẹ́rìí wípé a lè lọ bóbìnrin sọ a lè dẹnu òfẹ́ kọ obìnrin nígbà tá a bá ń ṣiṣẹ́ hajj arẹ́rìí yẹn lọ́wọ́ ṣùgbọ́n tá a bá ń gbá àwẹ̀ Ramadan lọ́wọ́ kò sẹ́ẹ̀rí kankan látọ̀dọ̀ kí sẹ́lá Muhammad sọ́lá kò sọ pé èèwọ̀ ni o téèyàn bá ń gbá àwẹ̀ lọ́wọ́ téèyàn bá rí obìnrin téèyàn nífẹ̀ẹ́ sí téèyàn sì fẹ́ẹ́ fẹ́ níyàwó ní ti halal kódà lè ṣe ákídù nínú Ramadan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ààrẹ rí lọ́sàn-án lọ́sàn-án àwẹ̀ ẹ ṣe ákídù àbí tọ́ tó bá sì dalẹ̀ ntọ́nà ọba ti rí àlàyé torí pé ọ̀sán lè gbèrè súnmọ́yàwó èèyàn ọ̀sán lè yìn gbọ́dọ̀ súnmọ́yàwó èèyàn òru kì í ṣẹ̀fẹ̀ nínú Ramadan bẹ́ẹ̀ ni abdullahi ibn umar máa ń ṣe bẹ́ẹ̀ kó jẹ́ pé kó tó kó tó mu mi kó tó jẹ dàbídùn báyìí ìyàwó rẹ̀ ní ọ̀kọ́ pé tó bá fẹ́ sínú abdullahi ibn umar sahabi ojele ìyàwó rẹ̀ ní kọ́kọ́ máa ń pè tásìkò sínú bá tó so nasalula an yatakọba níbi náà sọ́ọ̀lù àdàkàdà rẹ̀. Thank you.